wò mí wò wò mí wò yẹ. kò sí ohun tá láwọn mọ̀ lè ṣe orí ló mọ ọjọ́ ọ̀la ẹ̀dá ẹ̀ máa wulẹ̀ sáré journalist. a ti wáyé parí láàrí. àti ati bẹ́ẹ̀ sọ́nà tí bàbá ò lè gbà láti gbé mi já gbangba. kọ́ máa lọ olúwa o ìrìn àjò àwọn ti kọ́. Ah, mo ti check out kúrò ló omi báyìí ẹ calm down ẹ ní sùúrù ẹ má wọrí mi lè release information for anybody I'm on my way already mo ti ń bọ̀ mo ti ń bọ̀ yà. journalist pàtàkì ni mí mo gbá igán mo mọ̀ ọ́ gan-an iṣẹ́ ajé lọ́sọ̀mọ́nù lóko àlàní mo wọ̀ ẹ má ta kó sára mi iṣẹ́ ajé. Samanu Dioko. Journalist. Ẹja wèrè ni. Ṣé ẹbí ṣe mí lè ṣe ni? Ẹ àbí kí ló dé tẹ̀ ṣe bálabàla bí labalábá tálàbà fọwọ́ bá káàkiri gbòòrò. Ẹ má bínú ní ìmọ̀mọ́ I swear to God. Olóyìnbó òṣì, ẹ̀yin náà ẹ má bínú. Kẹ tó máa ṣe bìnàbìnà bí ẹni náà mú létí aṣọ káàkiri títì. Àǹtí Gílẹ́rì bẹ̀rẹ̀ tí wọ́n bá yìí, Kémi àti Níjà ti tẹ̀lé ẹni, abọ́mọ́lé olówó ogún nìyí ni ọmọlé olórógùn eh, ni. Eh, ṣé rí orógùn tẹ sọ yẹn ló jẹ́ kí n get personality yín right bẹ́ẹ̀ ṣe wà yìí ẹnu yín ro pọnlápọnlá bí ìgbà tí orógùn bá ń ro ọkà bọ̀ èmi ò ráyè tí yín torí mi busy ọmọ ajígbégbá àrègbè. ẹ èmi ló máa jígbégbá àrègbè. mi ò ráyè ẹ. orí yín ò pé orí yín ti bàjẹ́ orí yín ti yí ẹ̀rí bó ṣe rí ó ga àwọn òkúrò ńlẹ̀ rádaràdà mo rò pé àyè fún yín láṣọ tẹ́ wọ̀ ni ẹ̀rí briefcase wọn dàbí talájọ olóṣì. ẹ eh, dúró èmi ló máa jígbégbá àrègbè mi ò níṣẹ́ lọ́mì nìyẹn o ẹjọ́ yín kọ̀ ṣebí torí mò ń kan jù ní olóṣù burúkú. wọ̀mí wọ́ wọ̀mí express express. kò sí ń ta láwọn ò lè ṣe orí ló mọ ọjọ́ ọ̀la. mi ò lè gbà kéèyàn kan dúdú bíi kan gbogbo jókòó sí mi lẹ́yìn. Ah, ah. ta ló fẹ́ jókòó sí mi lẹ́yìn ẹ káwọ́ ọjọ́ ẹ̀yin náà ẹ mọ́ fẹ́yìn kàn mí o ẹ mọ́ stay white mi o. òṣì kí ló kó sí. kí ló ṣe ni ó ti yá. mẹ́túnṣe olúwa o ìrìn àjò mi àti kọ́ bẹ́ẹ̀ kọ́sánná tí bàbá ò lè gbà láti gbé mi já gbangba kọ́mẹ́ lọ túnṣe olúwa o ìrìn àjò àwọn ti kọ́ bẹ́ẹ̀ bá ti wáyé parí láàrí lè sẹ́bọ̀ lè so. journalist journalist journalist náà tiẹ̀ jọ ìwọ ọmọbìnrin kí ló dé náà ṣé wọ́n rán ẹ sí mi ni ṣé mo mẹ̀rí ni kí ló tó ń tẹ̀lé mi káàkiri. kí n tú kí n pọ́ kiri mo ń járò ni mò ń wá kiri mò ń wá bọ̀ èmi ń tẹ̀lé ẹ kiri èmi tẹ̀lé ẹ kiri jọ ìwọ náà dà ìwọ kan dúdú bíi ìdí kòkò yìí èmi á tẹ̀lé ẹ kiri ó dídí èmi òṣèré orí á máa tẹ̀lé ìwọ kan ráhùn ráhùn káàkiri nonsense. òṣèré orí ìtàgé kọ́ òṣèré abẹ́ ìtàgé ni kí ni tèmi àti ẹ pọ̀ ṣé o mẹ́ni tó ń bá sọ̀rọ̀. I'm a journalist ó tó àbòkù. Ah, ah. oníròyìn. ìgbà náà kọ́. Ah, ẹlẹ́tẹ̀ ni ẹ. ẹlẹ́tẹ̀ ni wọ̀gbọ̀n. bẹ́ẹ̀ ni torí tí wọn bá kí ṣe ẹlẹ́tẹ̀ ni ṣó ara ìwọ ọmọbìnrin yìí kí abẹ́rẹ́ má bàa kọ ohun aṣọ fún ẹ. ìwọ gan ṣó ara ẹ kábẹ́rẹ́ tó fẹ́ kọ ohun aṣọ yẹn má bàa gun ẹlẹ́nu. jẹ́ ti ẹ̀tọ́jú spẹ́ẹ̀kì ni kó má di pé bí a máa wá àti. kí nìkan náà. torí ẹ tún lè máa fẹ́ wọ́. spẹ́ẹ̀kì náà dà bend down select three hundred and fifty naira tó bá náà dáadáa one thousand twenty six. dáadáa òṣì dáadáa. ẹ àṣà Lagos ok ló lẹ́gbẹ̀. one thousand. ok um, transfer ni màá ṣe sí ah. transfer. Eh ẹ̀yin kò sí wàhálà bẹ́ẹ̀ bá ti mọ̀ pé ẹ̀yin bí transfer yín ò bá ti wọlé ẹ̀yin ní wọlé. Ah, ah, kí ló dé mi lè gba yín náà. bí transfer yín ò bá ti ní wọlé ẹ̀yin náà ò ní wọlé tó bá ti wọlé tó gbádùn. mọ́ mi ní mi gbọ́ mi gbọ́ gbọ́dọ̀ pẹ̀dé ẹ̀dẹ̀ dá mi dó sí ìbàyí. ìgbà tí yẹ́n mọ̀ gbọ́dọ̀ pẹ̀dé kò dọ̀ fi ọ́ sínú tá lẹ́sẹ̀ ní tó wà gba driver seat abẹ́ ọ̀rọ̀ kọ ni. ẹ̀yin ìwọ ń jẹ̀dá rẹ bí transfer rẹ bá ti wọlé ọ wọlé. tẹ bá personality mi ẹ máa gbé kò ju ẹni tó lè gbáyàn. <laughs> ẹ mọ sọ bẹ́ẹ̀ mọ. nítorí sọ ìlú mi rántí ẹ̀yin ní last week pastor lẹ́ni tó gbà mí sọsẹ ó ní mò ń Abakaliki pé kí n tó dé padà màá rà láti bọ́lá ti ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ wọn rà láti lọ́jọ́ òní òkú ò sùn re. àwọn ọmọ tó filẹ̀ kọ́lọ̀ wò wọ́n ni ẹ̀dẹ̀ pàtàkì. bàbá ẹ̀ mọ̀ pé ni mo kọ́ wọ ni mo Ah, ah. kí ló ń ṣe é ganan. ee ee ìwọ ọmọbìnrin yìí òun wá wàhálà o. ìwọ ọkùnrin ìwọ gan wàhálà torí pé mi ò ráyè mi ò ní time èmi ò ráyè mi ò lákòókò mi ò dàbí ìwọ aláìlóko lọ aláìlódó oore bíi tẹ̀mẹ̀. ẹni sọ má fa wàhálà o má fa wàhálà lẹ́sẹ̀ o. ẹni ẹsẹ̀ kò lọ́ọ̀kẹ́ àbí rúra ni àdáwọ̀ nu tẹ́ bọ̀ nù ọkọ̀ jẹ́ ìbá ìfa wàhálà o ṣé mo ní mo fẹ́ gbé kọ́pù ni abirúra dàda ò lélẹ̀ ṣé ìwọ ò lè jókòó bí kíkọ́ jókòó bí. èmi ni mo fẹ́ jókòó síwájú. ìwájú mo fẹ́ jókòó sí. èmi ni mo lù kọ́fíṣà. ẹ wo bí wo bí àtọ̀fíṣà. àtọ̀fí tébù ìkẹ́kẹ́ ni yóò jókòó bí. ẹ ìwọ jẹ ọmọ ìyẹlẹ́rọ ọmọ bọ̀ mí. mọ́mọ́ mọ́ kó sí ẹ̀bọ̀ mí. Ah, ah. ṣé yóò mọ̀ kéènì. mo mọ̀ dáná o mo mọ̀ ti gbégbére. bábí ò lọkọ̀ yóò mọ̀ bóyá ó yẹ ọ̀ lọ́ọ̀kì ẹ̀ mẹ́ o. tẹ bá sì ti wọlé ẹ mọ bá mi ṣe transfer lọ ẹ jọ nítorí Ọlọ́run. ìwájú ẹ̀ ló dé táwọn náà sanwó ni ìjà tí o ẹ ẹ ẹ tilẹ̀kùn. alákọ̀wé kí wàá lè yá ẹ máa bá ṣe transfer kí ló lọ sí sí mi ṣe transfer lẹ́yìn náà bẹ̀ sí. rárá káàṣì ló fún mi. máa mi jẹ́ o máa mi ò ìrẹ́kọ̀ọ́ jẹ́ o ó bẹ̀rẹ̀ yẹn tutù ní òkò sí tó ṣe mọ́tò. kí ló ṣe wèrè dẹ́rẹ́fà yìí àgbà tí mo ti wọnú mọ́tò mo ti mọ̀ pé mo ní problem kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ báyìí. ilé ìfimi lọ́mọ́tò sọ́ni ọmọ rẹ̀ disrespect mi ni. kí ló ṣẹlẹ̀ báyìí kí ló ṣẹlẹ̀ dáadó kẹ́ kí ló ṣẹlẹ̀. kí ló tó fi ọ́ìlì sínú mọ́tò kí ló tó fi ọ́ìlì sínú mọ́tò. Ah! Ah! ó ti gbẹgbẹ ẹgbẹ mọ gbèsè gbà tí. ó sì fi ọ́ìlì sẹ́kù sọ o. ẹ eh, ẹ eh. bá mi yẹ blọọgì yẹn wò. kí kó tó pé òjẹ́ ń sọ fún ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn mi mọ̀ ń bá o wọ́n ní kí n káyìn fèsì dáhùn wọ́n ní pé kí n pe ọ̀gá ká lọ ra ọ́ìlì ni kí n ní wọn nu mọ́tò mi sóko wọn sáko kàn nǹkan sáko sóò gbádùn báyìí òdi wọn nu mọ́tò báwo. gbogbo mi sẹ́ẹ̀fù yẹn náà bọ̀bọ́ yẹn lè gbádùn sẹ́ẹ̀fù bọ̀ ti kó bá mi. mo sì ní mọ́tò mọ́ kí ló tó fún ẹ lẹ́nu ọkọ̀ tó bọ́ wà bá mi àwọn gẹ́ẹ̀sì ẹ lè ti gbọ́ nǹkan tó ń sọ nísìnyí mo ní bọ́ìsì ẹ lọ sókè tèmi sọ pé báyìí ṣe. wọ́n jáde. ìbọn ọwọ́ yẹn kọ́. ìbọn ọwọ́ làkú mi. mọ kẹ́kí. Ah, iwájú ọkọ̀ mo fi bẹ́ẹ̀ sí o. Ah! iwájú ọkọ̀ mo kẹ́. mo sọ fún kàmú ní kọ́mẹ́jì kò tẹ̀lé mi kọ́mẹ́jì kò tẹ̀lé mi. ìwọ bẹ́ẹ̀ ṣe lọ sókè bẹ́ẹ̀ òkè tọ́ba rí ibo tí mo bá gbọ́ nǹkan tó sọ yẹn wọ́n lè má sá lọ. lásán pírísẹ̀ tàṣí láti torí pé mo fún èlì wọ́n pa wọ́n pọ̀ ìyàwó mi ṣé mo ti ní pa wọ́n bẹ́ẹ̀ ṣe ṣe torí ọlọ́run wọ́n yìí. mi ò sì lọ́mọ mẹ́rin ẹ̀wọ̀n ni wọ́n pa wọ́n gbàbẹ̀ yẹn jẹ́mi ò gbàbí. ìbúlẹ̀ fẹ́ wá wọn sí báyìí. gbàbẹ̀ yẹn ṣe láti gbàbẹ̀ yẹn. ẹ operation ti fail báyìí sí ìbúlẹ̀ fẹ́. àbí bóyá ká dẹ̀ lọ kú torí ìṣúná yóò padà jà. ti mọ̀ pé èmi ò lè dà. abẹ́wàá gbà mí lọ́wọ́ ẹni àbùkù tí ń bú ni kùlà lójú ikú ṣé fẹ́ kó mọ sọ́ọ́nbi tá a wà nìyẹn nígbà táwọn wá bá ṣe jáde níbi tí wọ́n sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ló wàhálà pẹ̀lú ọ̀rọ̀ tó tiẹ̀ sọ yìí bí akókálukú kó sọdẹ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. èmi gan ò ṣetán èmi gan ò ṣetán àti sin orí olórí káwọ́ òdìgbé tèmi ó sì bẹ̀rù òṣì. kì í ṣẹ́jú ẹ̀ tí ì bá ṣe pé ọkọ̀ tí ò mọ èrò ṣe kí èmi professional journalist kí n máa bá irú ìwọ mẹ́ actions kájọ máa mọ́tò kan náà kó tó bí ajọ máa máa wà connected. yẹyẹyẹyẹyẹ àìtẹ mr ọlọ́kàn kò sí ìpẹ́jù kó ní kálukú ṣe ìwé lọ́tọ̀ọ̀tọ̀ rìntìrìn tiẹ̀ lọ́tọ̀ kémi náà rìn tèmi lọ́tọ̀. ló wà á mú fún un. bíbẹ̀ mo gbà gbà bẹ̀rẹ̀. dúró dúró mo sọ dúró dúró dúró bẹ dúró bẹ dúró bẹ dúró bẹ kí ni kí n jẹ fún sórí mo ti gbọ́ ẹ̀bẹ̀ rẹ ti ó ti wọlé so get me nípa ẹ mọ́ mo ti dárí díẹ̀ kàn bá mi yọ orí wá báyìí kí n dé fẹ́ù. jù mọ́ pa mí mọ́ pa jù torí olóhùn fún olóhùn mi. mọ̀tọ̀ ayẹyẹ ní rẹ́yìn olóko èmi ní ìrẹ̀yìn ẹ̀ ó yẹ̀ là. Rose. ìwọ ọmọkùnrin oníròyìn ìkà mà ni ẹ́ o ah, ah, kí ló ń tó fọ̀rọ̀ pàpà lọ ẹja kí ló ń tó fẹ́ pa mí. èmi fẹ́ pa ẹ́ kí ni ikú ẹ da dà fún mi ṣé kìí ṣe pé òun ṣe ọ̀ràn ṣá àbọ̀ndífà olùsàlàlà fún ọ ni. ẹni tó sùn falala to falala òun ló ń làlàkalà ìwọ ni mo rí lójú àlá to fẹ́ pa mí. èmi fẹ́ pa ọ́ ṣebí jẹ́jẹ́ ni mo rí ẹ tó sùn síbí báyìí mú dẹ̀ wò pé kó má di pé bóyá ẹkùn máa ka ẹ mọ́ bí kán mọ́ lọ sunkún lé yín. ẹ orí mi kọ elédàá mi kọ Ọlọ́hun ní jẹ́ kó rírú ẹ̀ Ọlọ́hun ní jẹ́ kó sunkún lé tiwa tó bá tiẹ̀ máa sunkún ẹkún ayọ̀ ló bá sun lágbolé wa. àmín o. ó yá ìtàṣe yìí náà tó jẹ́ àfigegun báyìí kó ní kálukú máa bá tiẹ̀ lọ máa bá tiẹ̀ lọ kébì náà máa bá tèmi lọ ó yá kó dàbọ̀. kò lè pè mí àti ẹ má jẹ́ ká ṣe báyẹn ṣó nínú igbó tá a wà yìí jẹ́ kájọ máa ṣọ̀rẹ́ kájọ máa rìn pọ̀ tábà ti ráyè escape kúrò ní gbó ẹ̀hẹ́ àwa lè bẹ̀rẹ̀ ọ̀tá wa padà kọ́wé èmi àti ẹ̀ mọ̀bà wá di àìrìn pọ̀ tí ìjọ méjò ń yà. ẹ nà án. Hmm. orí yẹn sọ ó tiẹ̀ jẹ́ pé ewúrẹ́ tèmi ò lóhùn ọ̀ṣọ̀rẹ́ àgùntàn hmm. àgùntàn tiẹ̀ ló ń kíbò sí pé ìyá àwọn òbí dúdú. so fẹ́ mọ fi dúdú bú mi ni black lives matter. ní gbẹgbẹgbẹ nínú ìṣisáhùn nínú ìṣisáhùn a lè jọ rìn pọ̀ táà méjì bá ti máa lára wa má gbó mọ́ mi kí n má bàa bù eyín mi mú o ah hey. eléyìí ń fa báyà mo ti gbọ́. ó yá níṣó. níṣó bíi ibo ladies first. ẹ lé kí ni. ladies first. ladies first kọ́ ladies first ni kójú má rí bi gbogbo ara lògùn ẹ ó yá nínú aginjù ní ladies first ní iṣẹ́ kí n máa wọ pápá ẹlọ́kan jọ my friend. o kàn ti ẹ̀ wá bàjẹ́ o ní respect o wà trend o ní eh, làákó trend. ẹ̀rẹ̀ ń tó ní respect kúrúkì Нянь, нянь, a ti bẹ̀rẹ̀ sí ìlàmọ́ra wa náà nìyẹn. irọ́ mo lálàá pé ó ṣẹ̀fàdà lémi tán lójú oorun sí kí n bọ́ síwájú kó o yọ̀ bẹ́ẹ̀ irọ́ wo wo wo wo ni sójà rí. Ah. yé yé yé ejò ejò ejò ejò ejò ejò. olùhọ́ọ̀gì mi free of charge yẹ. dúró dè mí o. ká lọ jàre gbogbo ètò ìṣègùn ìwò gbogbo làwọn ti rè mí ó ti rè mí. Ah. wo tinúkẹ́ gbogbo ètò ìṣe yìí kò lè help wa o jẹ́ ká tètè kú ònúgbò yìí náà abíbáṣọ àánúgbò aginjù yìí ṣé ó pè ìwọ ni. ayọ̀ ó ti rè mí eh, ah, eh, ṣé kí n torí pé mi ò fẹ́ kú kí n torí pé mò ń sàṣà láfẹ́ mi mi kí n wọ́n sàṣẹ́nu kú ni ó mo ti weak ah, gbogbo ìṣẹ̀ ló ń kan mí. ǹdẹ̀ mọ̀ bí a kò ní bọ́sì kan ara rẹ̀ èmi lè pẹ́ ká tiẹ̀ fi rìn dé. tó bá fi owó ẹbí kan wí bí màdùn tó bá fi kàn mí tí bá kú fọ́rùn fún ẹ má jẹ́ kọ́ra mú ẹ o. má bínú o èmi kú ti mọ̀ pé olóòótọ́ lù ní ọ̀tá lù kò sí wàhálà. ìwọ náà ló ní ká má fọwọ́ kan ìwọ ló tún lọ́mọ wa. a máa má sáré o. ìsáré but má kà tó ọkùnrin mm, dáadáa inú igbó ìtìk ẹ̀rù tẹ̀ ń bá mi. Pẹ̀lẹ́. Sorry sorry. Tinúkẹ́. Mo kan. Hot kan nìyẹn bẹ̀rẹ̀. Ah, Ọlọ́run ti ṣeun àti màá kọ́ rest bẹ́ẹ̀ nù. Ṣé máa wọ bàtà ẹni àbí lọ báyìí? Ah pẹ̀lẹ́ ó dẹ́ pọ̀sibú ká bá tó ní bẹ́ẹ̀ o a jẹ́ pé ẹmọ wa ti lójú òpó tí ó gbàdé gbòòrò nìyẹn ṣáàjì ká lọ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ sorry. òun jẹ́ kí n pẹ́ gbàbẹ̀ náà náà ti ṣe náà ti ṣe. gbàbí gbàbí gbàbí gé ó ra gé. báyìí ṣe dúdú báyìí ah! kí ọ̀la tẹ̀ fẹ́ fi ríran bí báyìí báyìí ah! kí ni ilé báyìí ah! tinúkẹ́ mo ti rí torchlight kan bí o mm. ó fẹ́ jọ pọ́lọ́dẹ kan ló ń lọ sí ìgbà ìgbẹ́ gbogbo aná ti ń tan iná ilé ìbáyìí. rọra rọra rọra ah, ṣe sùúrù má ẹ̀ka owó kó gbé ẹ̀. Oh, well. má ṣe ṣe iṣu yá àbí kí n sún kó tó lajú kó tiẹ̀ lè jẹ́ kó mọ̀ kú. eléyìí ò ní rọrùn ọgbọ́n ló gbà ń dọ̀gbọ́n sí náà. jókòó jẹ́ ká jẹun ká tiẹ̀ lè ní okun nínú jẹ. Ah, ibi bí àyínà mo kú ti ọlọ́run ló jẹ́ ìyá rẹ̀ pé ẹlẹ́gbẹ̀rún kẹlẹ́ òun àìsàn ìtara mi. jẹ́ ká jẹun. la ṣe fẹ́ rìn ìrìn àbáyé. àmọ́ ìlú ọ̀gbìn gẹ́gẹ́ mọ́lá lẹ̀ sórí ọlọ́run tó ti wà lágbà ó fẹ́ ká sùn tá a bá sùn wá gbọ́dọ̀ ọ̀la ká bẹ̀rẹ̀ ìrìn àjò wa. Ah, ah. ìwà títa ni. èmi àti. èmi àti nínú bíbá yìí nínú òkùnkùn yìí. Ah, òṣòkùnkùn bíi ṣebi náà rèé àti pé kí ló lẹ́yìn àti ọ̀lẹ́ sùn ṣé mo jọ amòkùnṣèkà lójú rẹ ni. wọn kì í kọ ìka ní mi síwájú orí ojúlẹ̀ dà ń wo ọlọ́run ló mọ̀kàn. ìyá wa arínúròde olùmọ̀ràn ọkàn ẹ̀jẹ̀ àjọ. jọ sọ fún mi kí ló ṣe ẹ gangan bá. èmi kò mọ ṣe ìyọnu. Ah, jẹ́ kí n ṣe ìyọnu ìwọ náà wo bó ṣe ń gbọ́n nǹkan yìí ó sọ kí n má ṣe ìyọnu ṣé wọ́n ti gbàgbé òwe Yorùbá ni tó sọ wípé kó o sọ nǹkan tó ń ṣe ẹ́ ká lè mọ owó oògùn tá a máa lò fún ẹ. Ah, ìṣòro ṣáà ni kí a fi oògùn orí fífọ́ wo inú kí ló mú ẹ. òtútù mú mi orí ń fò mí ara ń ro mí ẹ̀rù ń bà mí. má bẹ̀rù ká ní tòtútù ni o lè wọṣọ tèmi àfi lè ṣe ti fìdí ọfẹ pàṣọ tó wọ yẹn ó fẹ́ lẹ́nu. Thank you. мокрий. А мокрий. tako salami ìṣàjẹ lọ́sàmọ́nù bí ó kọ́ journalist journalist journalist kò sí ń tọ́lá òun ò lè ṣe orí ló mọjọ́ rẹ̀.